ẹ̀yin ti tèmi bó o ní o a ṣì wà lórí ọ̀rọ̀ ayé lọ́jà a ó fẹ́ẹ̀ rí bí ẹ́písòdù bíi mẹ́wàá ká tó kúrò lórí ọ̀rọ̀ ayé lọ́jà yìí ayé lọ́jà ọ̀run nílé <laughs> wọ́n ní wọ́n ní àwọn kan wọ́n ṣaláìsí níbì àwọn èèyàn ó dẹ̀ máa tara pòrò pòrò pòrò pòrò pòrò bárúgbó ẹni bá relé àádẹ́ bú sẹ́kún gbára dálẹ̀ lóríṣiríṣi lélẹ́yìí tó ń fihàn pé sẹ́ẹ̀ kò sí kankan nínú àwa ọmọ ẹ̀ dáadáa mọ̀ tó fẹ́ relé <laughs> ṣùgbọ́n adẹ́dá aṣẹ̀dá olódùmarè ó ti ṣètò pé gbogbo kó wa wa la padà sí ilé. Si ọjọ́kọ́jọ́ tí ó bá kàn ọ́ tí ó kàn mí ó mọ̀ yẹ kó bá wa pẹ̀lú iṣẹ́ rere ó mọ̀ yẹ kó bá ọ pẹ̀lú iṣẹ́ rere ó yẹ kó bá mi pẹ̀lú iṣẹ́ rere ha ọjọ́ tá ò bá pa ilẹ̀kùn dé mọ́ mi tí ọkọ̀ tí ó gbé mi relé tí ó sọ pé ó yá ìrìn àjò yá ó yẹ kó bá mi pẹ̀lú iṣẹ́ rere. Hmm, ṣó o ti ra nǹkan tó o fẹ́ rà lọ́jà tán bí? àwọn kan wọ́n ò ra nǹkan tó wá rà lọ́jà wọ́n ò rà tán o àwọn kan ó rà tán àwọn kan ó tà tán àwọn kan ò sì ní tí ì tó gbá tí àti lọlé wọn ó tó pàápàá jùlọ gẹ́gẹ́ bí Áfíríkà pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọmọ Odùduwà ọmọ Lámúrúdù ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire tó jẹ́ pé àwa yìí tiẹ̀ fi gbogbo ara gbà pé ikú kan tọ̀dọ̀ Ọlọ́run wá àti rọ́mọ àti rí ìyá tó kú tí wọ́n sì lérò pé àjẹ́ ilé kan ló pa ohun tèmi kàn ń wò ń bẹ̀ ni pé ohun tí ọlọ́run bá ní yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ẹni tí ò dá ẹ̀mí ò lè gbà á ìgbàgbọ́ tèmi nìyẹn pé ẹni tí ò bá ti dá ẹ̀mí kò lè gbà á ẹnìkan ṣoṣo ló sì dá ẹ̀mí tí sọ ọlọ́run tó dá ayé àti ọ̀run òun nìkan náà ló ní ipá lórí ẹ̀mí gbogbo ẹ̀dá ènìyàn òun ló lè gba ẹ̀mí òun ló lè la ẹ̀mí òun ló dá wa òun ló lè pa wá. ẹ bẹ́ẹ̀ ni kẹ́ni bá wá jẹ́ ọlọ́run nípè bóyá ká sọ pé ó wu ọlọ́run ni ẹ ká wá padà sí ibi mo ti ń bọ̀ ibi mo ti ń bọ̀ ni pé àwọn kan ń ní kété tán bá ti ń dé ọjà wọn ò ní tì tó gbá tí wọn ò fẹ́ padà àwọn kan ó de ọjà wọn ó ṣílẹ̀kùn ilé ìta ọjà wọn ó tó gba wọn ṣùgbọ́n àwọn oníbàárà ò ní tí ì dé tí wọ́n ò fi padà àwọn kan ó tó gbá oníbàárà máa dé ṣùgbọ́n oníbàárà ò ní tí ì ra ọjà tí wọ́n ò fi padà àwọn kan ó dé oníbàárà máa dé oníbàárà máa rajà wọ́n ó gbowó lọ́wọ́ oníbàárà ṣùgbọ́n wọn ò ní fowó tí wọ́n gbà lọ́wọ́ oníbàárà ṣe nǹkan kan tí wọ́n ò fi padà àwọn kan máa wá wọ́n máa tó gbá oníbàárà máa rajà oníbàárà máa sanwó wọ́n á tún fowó oníbàárà ra nǹkan púpọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n wọn ò ní jẹ nǹkan tí wọ́n fọwọ́ oníbàárà rà tí wọ́n ò fi padà àwọn kan ó tún wá wọ́n ó rajà wọ́n ó tajà wọ́n ó fi owó tán gbà lọ́wọ́ oníbàárà ra oríṣiríṣi wọn ó dẹ̀ jẹ́ wọn ó tún wá padà ìsọ̀rí ìsọ̀rí ni ìsọ̀rí àwa ẹ̀dá dámọ̀ tá a wá nu ọjà yìí tá a ó sì ṣe oríṣiríṣi nǹkan ká tó padà ìsọ̀rí tó bá tó tó tó tó tó bá wà hmm, ìsọ̀rí tó bá wà ìsọ̀rí tí mo bá wà náà ni yóò jẹ́ mọ́ ti wà ara kan tí mo fi sọ wípé èmi ò gbà pé ẹni tí ò dá ẹ̀mí ó lè gbà nìyẹn ọjọ́kọjọ́ tí ó bá padà sí ilé ọ̀rẹ́ arábìnrin arákùnrin ò ṣe dúró nídùú wípé yóò kà mọ iṣẹ́ rere kó o bá a lè délé sinmi orúkọ mi ò yí padà èmi náà ni arákùnrin olólùfẹ́ yín àràoyè adéwálé àyànfẹ́ títí tá a tún fi máa pàdé lórí ètò yìí ẹ dúró ẹ gbáyé ṣe o.